الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته فيقول المصنف رحمه الله وقعدتنا تعمل àbí sọ̀rọ̀ nípa alqada walqadar ilé ti ṣe gbogbo ntọ́nà bá dá lẹ́jọ́ pé yọ ṣẹlẹ̀ àti gbogbo ntọ́nà bá bá kádàrà pé yọ ṣẹlẹ̀ ní báyìí àfọ̀ onítìrà fẹ́ bá a sọ̀rọ̀ fi dhunubi wa muta'allaqatiha nípa ẹ̀ṣẹ̀ àtàwọn nǹkan tó jẹ máa. أفاني ويفسق المذنب بالكبيرة كذا إذا أصر بالصغيرة يعني ẹni tí bá ń dẹ́ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tí Allahu Rabbil Alamin tó ṣe léèwọ̀ kí ẹbí ká kúrọ kí ẹbí kéèyàn pààyàn kẹ́ẹ̀bí kéèyàn jẹ́ oníjàmbá kẹ́ẹ̀bí <clears throat> kéèyàn jalè kẹ́ẹ̀bí kéèyàn kpọ̀rọ̀ zinamáyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá síbẹ̀ máa pé nínú òfin ṣẹ̀ríya àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó pè ní alukabáyé àwọn míì wà tí wọ́n ń pè ní as-sagha'ir àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àtàwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kí ni ìyàtọ̀ tó wà láàrin al-kaba'ir was mhm. náà kaba'ir àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe pé ó ti ní ìyá kan tó lọ́n ti dá kó tó fi jẹni tó bá ṣe yàtọ̀ sí àwọn sọ́gà ẹ̀rọ. Mhm. eléyìí nínú sẹ́ríà ẹ̀ṣẹ̀ tó bá ti nírú ìyàtọ̀ lọ́n ní kó fi jẹni tó bá ṣe wọ́n máa ń pè ní alḥudud wọ́n máa ń pè ní alḥudud àmọ́ alkaba'ir wa sọ́gà ẹ̀rọ mhm. náà àwọn ìyàtọ̀ wọn náà ní pé tó bá ń pè ní alkabira ẹ̀ṣẹ̀ ńlá yìí máa já sí ẹ̀ṣẹ̀ tó lọ ń sọ pé ní tó bá ṣẹ̀ yọ wọ náà àbí kó sọ pé òun lànà ẹni tó bá ṣẹ̀ àbí sọ pé òun bínú sẹ́ni tó bá ṣẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí wọn máa ń pè ní alkabair àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ tó yẹ pé ọlọ́run sọ pé òun lànà ẹni tó bá ṣẹ̀ ọ̀sọ̀pẹ́ ní tó bá ṣe yọ̀ wọ́ná ọ̀sọ̀pẹ́ ní tó bá ṣe yọ̀ wọ́ná irú àwọn ẹ̀ṣẹ̀ báyẹn irú àwọn ẹ̀ṣẹ̀ báyẹn wọn kì í peru rẹ̀ ní kabira saghira nínú àwọn máa ń peru rẹ̀ afọ nítorí aṣọ pípé yẹn bá fi lè dẹ́ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yẹn kéèyàn bá fi lè túbá kéèyàn jalè ní kéèyàn mutí kéèyàn pààyàn ní kéèyàn ṣe zina kí kó parọ́ zina máyà kọ̀ wá túbá ṣé a sọ pé kí lẹ́ṣẹ̀ yẹn lè ṣe fún irú palára wo lẹ́ṣẹ̀ yẹn lè ṣe fún náà ọmọ tí ò túbá olè ò túbá ń ń jalè lọ náà ni oníṣìnà òtúbá ọ̀sìn ìṣìnà lọ náà ni òpùrọ̀ òtúbá ó ń parọ́ lọ náà ni kí lẹ́sẹ̀ yóò ṣe fún. sáàsọ pé ìgbà tó ti ṣerú ẹ̀ṣẹ̀ yẹn ó di káfíìrì nù nígbà tí òtútù bá nàám á sọ yìí pé mùsùlùmí náà ni mùmínì náà ni walakinahu fasiq àmọ́ pòkì ìyẹn ni pé nǹkan méjì yẹn lè péjọ sáré yẹn àti táìm wọ́n ní muslimun fasiq mùsùlùmí ni àmọ́ pòkì ni mu'minun fasiq mu'mini ni àmọ́ pòkì ni eléyìí ni gbàgbọ́ àwọn ahli sunnati wal jama'a wípé pẹ̀lú imani pẹ̀lú islam ìyẹn tún lè ṣẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ ńlá tẹ̀yàn sẹ́yìn tí ọba ti tú bá kú ọ̀nbẹ yóò di fásitì yóò di pòkè wàlfíṣkò lẹ́dí fíhí náà ìkúrẹ́jù hó mínà islam ìjẹ́ pòkè yẹn kò ní yọkù ní islam wàláàkín kò lè dàbí ẹni tí kìí ṣe irú ìwà tó sọ di pòkè yẹn eléyìí ni gbàgbọ́ àwọn ahlùsùnà irú ẹ̀ tẹ́nìkan bá mutí ẹnìkan ọjọ́ ọ̀njalè ẹnìkan ń ṣe zina àní pé kìí ṣe mùsùlùmí pé jáde kó nu mọ́ṣáláṣí wọ́n tó ń tì jáde kó nu mọ́ṣáláṣí wọ́n tó ń ṣe zina jáde kó mm, mm, mm. mùsùlùmí náà àmọ́ mùsùlùmọ́n fàṣẹ. tálọ́ yapa nu eléyìí ẹni tó yapa nu eléyìí làwọn wàhídìyà àwọn wàhídìyà nínú ṣẹ̀ríyà tẹ́lẹ̀ ti sọ pé wàhídìyà nínú bábùlù àkìdá àwọn ta ni wọ́n gbà lérò alkhawarij walmu'tazila alkhawarij walmu'tazila ìtumọ̀ wàhídìyẹ iná ni àwọn ẹjọ́ yẹ pé àwọn ò rí nǹkan ká nínú alukur'an àtàdé ìsàn nàbì sallallahu alaihi wasallam àyàfà àwọn ààyè tọ́lọ́run àbálẹ̀mí sallallahu alaihi wasallam tó ti ṣèlérí ìyà fẹ́ni tó bá ṣẹ̀. àwọn ààyè tọ́lọ́run ti ṣèlérí ìyà fẹ́ni tó bá ṣẹ̀ nìkan làwọn rí bígbà tó yẹ pé lójú kan ni wọ́n. ojú kan làwọn fi ríran. bíi wọn sọ pé man yaqtul mu'minan muta'ammidan fajaza'uhu jahannam. وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما رواية عمارين إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء بها وقل قل لي فويل للمصلين <laughs> nǹkan tó le tó le wá àwọn wàhídíyà rẹ sábà rí wàhídíyà a ní lábẹ́ wọn rí kíni alkhawarij walmu'tazila lápá kejì ara wọn mọ̀rọ̀jẹ́à mọ̀rọ̀jẹ́à àwọn làtòbí jẹ́ wàhídíyà wàhídíyà alárèkúndá aláṣejù aláhọ̀kángun. àwọn wàhídíyàánu lápá kejì àrí mọ́rjíà tani mọ́rjíà àwọn làwọn tó ṣe kí wọ́n sọ pé láàyò bòrò màá ìmáàní màṣíyà tí màá nìbá ti ń bẹ lọ́kàn rẹ̀ máa dáràn sùn kò sí ní tó burú mi àwọn ojú kan làwọn náà fi ń ríran ojú kan táwọn fi ń ríran yìí àwọn ayatul làwọn rí àwọn ayatollah ti sàdéhùn pé ọ̀dà náà ni àforíjì náà ni ànífìyà jẹyìn. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم irú ayé àtàwọn máa rí nu wọn forí gbogbo ẹsẹ jìn jàre alùsùn náà wà bíláàrin torí àwọn sọ pé ní tí wọ́n ń pè ní súnà tí ò bá yí ẹ oná ní dúró dọ́gba wọ́n á fi síbì kan ju bì kan lọ ní tí wọ́n ń pè ní súnà nù al ká dúró dọ́gba bọ́lá tó ti sọ pé wa kadhalika ja'alnakum ummatan wasata bẹ́ẹ̀ náà àṣìṣe ní ìjọ tó dúró dọ́gba kì sì jọ sí ń bẹ láàrin báwo àwọn tá a kàn dé. àárín tá a là o ìtumọ̀ wọ́n sọ́kọ́ àwọn tán dúró dọ́gba tẹ́lẹ̀ báyìí wa a jẹ́ pé ahlus sunna wọ́n èso àìdíyà wọ́n èso ìṣe wàdíyà wọ́n èso khawarij wọ́n èso màtẹ́zìlà wọ́n èso ìṣe mọ́rìjẹ́à ahlus sunna làwọn ẹ̀wọ̀n tó ní àwọn tàpé ní khawarij wal mu'tazila àwọn sọ yìí pé gbogbo ẹni tó bá ti lè ṣe ẹ̀ṣẹ̀ ńlá kan àwọn khawarij nínú wa wọ́n sọ pé gbogbo ẹni tó bá ti lè ṣe ẹ̀ṣẹ̀ bíi káàkó parọ́ ọlọ́run mọ irọ́ tẹ́lómi ti pa lónìí lọ́dọ̀ àwọn tí a wí ọba parọ́ kan báyìí fáńtẹ̀ káàkiri ó ti dìkìtì rí tọ́ba túbá ń kọ́ wọn lọ́lọ́run nígbà tútù àárẹ̀ káfíìr káfíìr sáti máa retí àti wọjà àná ẹ̀ríkẹ́ yìí lè àbí ògbóná ògbóná bàjẹ́ tó o bá kú báyìí lọ́lọ́rọ̀ nígbà tó o fi parí ilé ayé yìí káfíìr náà wà máa fi wọn ò ní gba tuntun bá rẹ̀ ọ̀dà tó bá lọ kú ńkọ́ wọ́n sọ pé khalidun mukhalladun fin nar inú náà ni wọn máa bẹgbẹrẹ kése èyí ti lé pọ̀ jù bọba lé olè náà torí ẹyin jù kan làwọn fi ríran ẹyin jù tó ní ìyá bẹ ẹ sì jẹ wọn dà á ra yín mú hmm. irú àwọn àyàtà wà ní. Mu'tazila àwọn ni wọ́n sì kejì lọ́dọ̀ àwọn wàrídìyà àwọn náà sọ pé ẹni tó bá ṣe ẹ̀ṣẹ̀ ńlá lọ́dọ̀ tàwọn àníkè ní mùmínì a sì ní pè ní káfíìrì ìyẹn kó àwọn kàwárí dì tí wọn tètè lẹ́ẹ̀ma ní káfíìrì àwọn eléyìí sọ pé kò ní jẹ́ mùsùlùmí kò sì ní jẹ́ káfíìrì bóyá láti wá máa pé wọ́n ní fi manzilatin bayna al-manzilatayn yóò máa bẹ láàrin méjèèjì kò jẹ́ mùsùlùmí kò jẹ́ káfíìrì ah irú èwo lélẹ́yìn ọ̀dà tó bá wá tú bá ń kọ́ ọ̀ni dọ́kíá ọ̀ni gba tútù bá rẹ̀ o sẹ́rí kan ti pàdé pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn àwọn khawarij àtàwọn àti khawarij ọ̀rọ̀ wọn takora wọn nípa tọ̀run wọn ní tó bá di lọ́rùn kọ́ ọwọ́ khalidun mukhalladun fi nar wọn máa bẹ́ẹ̀ nu lágbèrè kése ni àwọn alárèkún dànù irú wọn náà làwọn ẹni tí ń kàfàrà àwọn èèyàn láyè sí àwọn tẹkisìríyà irudi wọn làwọn irudi àwọn wàyíríyà nù torí ẹ gbogbo nǹkan ẹ bá rí táwọn èèyàn ń ṣe kò sí tuntun bẹ̀ kò sí tuntun bẹ̀ ọkọ̀ rẹ̀ pé táwọn èèyàn bá mọ̀ ní ọmọ ìyá wọn so ìrọ̀ àwọn baba ńlá tiwọn làwọn alárìkún dáhùn bó ti jẹ́ pé àwọn baba ńlá tiwọn làwọn sàhábà àbí òye baba ńlá tàwọn ẹ tó bá ti jẹ́ kíní kan káfíìrì ni ọ́ kíní kan káfíìrì ni ọ́ kíní kan káfíìrì ni ọ́ tó bá mú tẹ̀síwá lọ káfíìrì ni ọ́ tó bá fi síbi jẹun káfíìrì ni ọ́ ẹgbẹ́ kaba <laughs> so gbogbo ẹ̀rù sẹ́sìn wọn kọ̀ sọ́wọ́ di káfíìrì tẹ́lá náà yóò kúkú tún wọ́ọ́rù rẹ̀ náà sá wọ́n sì wọ́n mọ́tò wọn di káfí anábì òsì gun mọ́tò pọ̀ ẹlẹ́yìn ìjẹba àwọn kejì àwọn mọ́rìndà àwọn sọ pé ọba ṣẹ̀ṣẹ̀ ńlá kan àbọ̀ ṣẹ̀ṣẹ̀ ńlá púpọ̀ kò sí kankan máa bá sẹ́mi rẹ lọ darí nǹkan kan ò ní ṣẹlẹ̀ mímí kan ò ní mì mọ́mí mọ́mí mọ́mí ni ọ mùsùlùmí ni ọ àwọn sọ pé máa tọ́ kí ló wá ṣe náà ní ìsìn dákun máa bá kalọ́ àwọn mọ́rìjì àná alùsùn náà sọ pé ẹnikẹ́ni tó bá jẹ́ mùsùlùmí tó bá ṣe ẹ̀ṣẹ̀ ńlá kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá àní tìtorí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ń kápò ní kèfèrí lópin ìgbà tẹ́ṣẹ̀ yẹn ìbá ti ṣe ṣírk ìṣẹbọsọlọ. tí ó sì jọkan nínú àwọn nǹkan tí ma jẹ́ kéèyàn ṣe rídà ánìlì islam tí ma jẹ́ kéèyàn sọ pé ṣe islam mọ́ ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni àmọ́ kìí ṣe ìṣẹ́bọsọ́lọ̀ kìí ṣe ìtọ́kan nínú àwọn tí tó jẹ́ pé ṣíṣe rẹ̀ ó túmọ̀ sí kéèyàn islam sọ ọlọ́run ló ṣe fún nǹkan ẹni tí ń jalè tọ́lọ́lọ́n ló ṣe lẹ́tọ̀ọ́ fún nǹkan wà máa jalè ẹni tí ń ṣe ìdìnnà tọ́lọ́lọ́n ló ṣe lẹ́tọ̀ọ́ fún nǹkan wà máa ṣe ẹni tó jẹ́ kí òpùrọ́ ni tọ́lọ́lọ́n ló ṣe rọ́ọ̀pá lẹ́tọ̀ọ́ fún ẹni tí ń jẹ àràmù tọ́lọ́lọ́n ló ṣe lẹ́tọ̀ọ́ fáńtẹ̀ káàfù ó ti di káfìrì torí pé ọlọ́run ọba kì í pààyàn láṣẹ pẹ̀lú pé ó ṣe bàjẹ́ o kì í pààyàn láṣẹ pẹ̀lú pé ó ṣe ránù tọ́. So, tó bá jẹ́ pé kò sọ pé ọlọ́run ṣe lẹ́tọ̀ fún alùsùnà sọ pé ẹ̀ṣẹ̀ tó sẹ̀wọ̀n kò sọ di kèfèrí wàlákin mùsùlùmí pòkì mùsùlùmí àmọ́ pòkì kí ló dé tó fi jẹ́ mùsùlùmí torí nípa àwọn mùsùlùmí máa wí sáfì máa jẹ́ mùsùlùmí ojúṣe tá máa ṣe sáfì máa ṣẹ́kù mùsùlùmí ṣe mùsùlùmí ni wàlákin tí la pè ní pòkì nítorí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ síbẹ̀ bá lùsùn náà ṣe sọ́ọ́ tiwọn nù. wọ́n ti wá sọ pé kẹ́gà ìdá ọ̀sọ̀rọ̀ bí sọ̀rọ̀ tọ́lá ni tó bá kẹ́sẹ̀ kékeré lèèyàn máa ń sẹ̀ àmì èèyàn tẹ̀ra ma èèyàn pàtì èèyàn pàtì. bí ni tó sọ pé ìmọ̀ àfọwọ́ ìmọ̀ àfi mọ́ mi wọ́n ti sọ pé iṣẹ́ àṣekọ́ni nìyẹn gbogbo ògbà owó sí náà ni wọ́n máa fi mọ́ mi wọ́n wíwíwí ó lọ́wọ́ nígbà ọ̀hún òun náà pè ní pòbí. wọ́n ní lọ́wọ́ ọkọ̀rọ̀jọ́ lọ́rùn òmìnira ìmánì bẹ̀mú bí kọ́ọ̀tù dẹ́mbì wọ́n lẹ̀ ẹ̀sìyàní. lọ́dọ̀ ahlẹ̀ sunna tó jẹ́mọ́ a ṣíṣe àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kìí yọ̀yàn kúrò nínú jíjẹ́ mọ́mì sunna tó wọ́n jẹ́mọ́ a. dídẹ́ṣẹ̀ ńláńlá kìí yọ̀yàn kúrò jíjẹ́ mùsùlùmí àyàfi téèyàn bá sọ ikú náà ló ṣe lẹ́tọ̀ọ́ fún ọ. wa wajibun alayhi an yatuba min kulli ma jarra alayhi huba. ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí gbogbo ẹni tí bá ń ṣe ẹ̀ṣẹ̀ wọ̀nyí ẹ̀ṣẹ̀ ńláńlá ni àbẹ́ẹ̀ni tẹ́tẹ́pẹ́lẹ́ mẹ́sìsì àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí wọn kó túbá kúrò nídìí gbogbo ẹ̀ṣẹ̀ eléyìí tí ó mú wọn máa dáhùn ẹ̀ṣẹ̀ ńláńlá ọ̀ràn ẹ̀ ló jẹ́ ká túbá kó ń bẹ́ẹ̀ alùsùnà sọ̀kìtà ọba túbá ọlọ́wọ́ bá gba túbá rẹ má wò pẹ́sẹ̀ tó ọ̀sẹ̀ ti tóbi jù má wò kó di ó ti hẹrẹ má jù gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ bá lè forí jẹun nípa rẹ̀ torí ẹ̀ lọ́lọ́run sọ qul ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna Allaha yaghfiru dhunuba jami'an innahu huwal ghafurur rahim ẹ má sọ̀rọ̀ ìtinú ọlọ́run bá máa ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ torí pọ̀ lọ́la foríjì tí tó máa tẹ́ni lẹ́yìn ìgbà tó bá foríjì ni. alùsùn lọ sọ pé kò túbà tó náà wà ìdí ẹ̀sán sọ pé bó túbà gan ọkàn dára ẹ̀ láàmú ni. ويقبل المولى بمحض الفضل من غير عبد كافر مفصل منفصل ويقبل المولى بمحض الفضل من غير عبد كافر منفصل الله رب العالمين بل والله láì jẹ́ pé nítorí iṣẹ́ tó ṣe ọlọ́wọ́ bá máa gbà yàn lẹ́rú a máa sàánú èèyàn a máa ṣèké èèyàn lópin ìgbà téèyàn bá ti jẹ́ mùsùlùmí téèyàn jẹ́ káfí. bẹ́ẹ̀ ni yá ayyuha alladhina amanu ittaqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun eléyìí pàtàkì púpọ̀ kéèyàn rí pé òun kú àfi ní mùsùlùmí kò bá àjọ dáràn kò bá àjẹ nífẹ̀ẹ́ tó bá ti kú mùsùlùmí inṣàlá káti ẹ̀kọ́ tiẹ̀ lọ́nu nánà bí ọdún mélòó inṣàlá ó tún padà fàbọ̀ lálùjẹ nànà yàtọ̀ sí káfíìn. ما لم يتب من كفره بضبه أباني tó bá fi lè kú lórí ìjẹ́ kèfèrí ọlọ́wọ́ bò ní foríjìn o ọlọ́run ní gbàbọ̀ rẹ o ọlọ́run ní tẹ́wọ́ gbàṣẹ́ rẹ o lópin ìgbà tí ọba tuntun bá kúrò ní kèfèrí kó di mùsùlùmí máa lẹ́mìí ẹ̀ tó min kufrihi lópin ìgbà tí ọba di ìṣekú kèfèrí sílẹ̀ dọ̀dọ̀ dèhí kó di mùsùlùmí fẹ̀yàrìtẹ́jọ́ ẹ̀ńṣẹ̀rẹ̀kẹ̀hì wà bó dẹ́ kó sì tún jẹ́ kó fi ìtẹ́bọ́sọ́lọ̀ ọba sílẹ̀ ọ̀padà sídìí ṣíṣe ọlọ́run ọba lọ́kàn tẹ́yìn bá ti kùnà láti ṣe bẹ́ẹ̀ gbàgbé ẹ̀ ìyá lọ́nlọ́ra wọn bá fọn fèrè kí wọ́n lùlù lẹ́yìn ikú rẹ̀ wọ́n ń fọ́tẹ̀lì ọlọ́nu náà jahannama ni. ومن يمت ولم يتب من الخطأ ẹnikẹ́ni tó bá kú àbájáde kò àforíjì lọ́dọ̀ Ọlọ́run nípa àwọn àṣìṣe tó ti ṣe gẹ́gẹ́ bí ó ti ṣe jẹ́ pé gbogbo kálukú wa tá a bá kú náà ń jẹ́ tá a bá kú. A kú pẹ̀lú pàwọn ẹ̀ṣẹ̀ pọ̀ káàtì tọrọ àforíjì lórí ẹ̀ náà àfẹnutọ́lọ́ bá fi ṣe kò ń pé ń tọrọ àforíjì ń tọrọ àforíjì ọlọ́kọ̀ọ́ríjì ọlọ́sánú ọlọ́kọ̀ọ́ríjì ọlọ́sánú ó rí pé ń tọrọ àforíjì gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ náà ní gbogbo ẹnikẹ́ni tó bá kú tí ò tí ì túba lórí àwọn kan. fa ọba wọlọ ó forí jìn ẹni kan máa lọ àlùjẹ́nà ẹnì kan ní bílẹ̀rì tó bá sì wọlọ wọ́n sọ pé àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tó ti tọ́ àforíjìn yẹn lọ jìyà rẹ̀ náà wọ́n àti ọba jìyà rẹ̀ ọwọ́ àmà lọ àlùjẹ́nà nítorí pé Allah Rabbul Alamin wọ́n ní fa'alun lima yurid nítorí wọ́n àwùlọ́ máa ń ṣe o àwọn làwọn máa ń sọ pé wọ́n máa bẹ lábẹ́ bọ́lọ́run bàbá ti ṣe fẹ́ ẹnikẹ́ni tó kú tó ń tẹ̀sẹ̀ lọ́rùn láì ti ìtọrọ àforíjì níbi àwọn ẹ̀ṣẹ̀ yẹn tí kò fi dé yóò máa bẹ lọ́hàlẹ̀ ẹ̀yà lábẹ́ bọ́lọ́run bá ti ṣe fẹ́ lábẹ́ bọ́lọ́run bá ti ṣe fẹ́ inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man yushrik billahi faqad faqad iftara ithman. عظيما يعني وقد ضل ضلالا بعيدا سوريا الله با الله نوني تي با تي àwọn ìṣẹ̀ ńlá ńlá tي yan wa kula ìtọrọ àforíjì tí ó sì sì ṣẹbọ sọ́lọ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ yẹn tí ó máa bẹ lábẹ́ bọ́lọ̀ ń bá ti fẹ́ tó bá wù ó lè forí jì yàn kí wọ́n máa lọ àlùjánnà ẹnìkan tí ó di ọlọ́nà sùn tó bá sì wù ó lè sọ pé ó jì ẹ̀ṣẹ̀ náà kó tó la àlùjáná ẹnìkan sì tó tí ó bi léèrè. فإن يشاء يعفو وإن شاء انتقم tọ́ba wọlọ́ yóò sàmójúkúrò fún un lórí ẹ̀ṣẹ̀ tọ́ṣẹ̀ tí ò tọrọ àforíjì yóò ẹ̀sùn wọlọ́ nídàkejì yóò fi ẹ̀san yóò fi jẹ́ wà ìyẹ̀ṣẹ́ àpá wà ẹ́dẹ́gbẹ́lẹ́ ní àm sì wọlọ́ ìdá ó ṣe fún un yóò bùn yóò ta lọ́rẹ̀ ó tún wá san lẹ́sàn ńlá wọ́n bá ṣe wọ́ ọlọ́run ló mọ̀ sí. torí ẹ̀ èèyàn wọn lè jókòó tẹ́tẹ́rẹ́ kí èèyàn wọn agbára lé pé ọlọ́run máa ń forí jẹni tó bá wù lórí àwọn ẹsẹ̀ tọ́sẹ̀ tí ọ̀tọ́rọ̀ àforíjì tí kò fi mú lọ alẹ́ ní náà tó lè fọ́ sọ̀yà fún wa kó ọ̀bẹ nu wa kò sí ìdí ni tó ní kálukú fi gbọ́dọ̀ ṣọ́ra sí kálukú gbọ́dọ̀ jìnnà sáìdá kó jìnnà sí pálapàla kódà kó ṣe pé àìdá àti pálapàla yẹn kò tó ìṣẹbọsọlọ kò tó ìṣekèfèrí kí ni ọmọ ìpè àwọn tó lọ sọ pé tó bá wù ó lòun forí jì wọn àmà báwo làwọn ti lè bọ́ sí abẹ́ ẹni tó wù Ọlọ́run láti forí jì torí de eléyìí. lọ́dọ̀ ahlu sunnati wal jama'a àní pínyàn lọ́ra ná káfìrí látàrí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lópin ìgbà tí ọba ti sọ wípé ẹ̀tọ́ ni fún láti máa ṣerú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti wáṣẹ̀ tó bá ti tọrọ àforíjì òfin ọlọ́run dá lórí wípé yóò ìgbà tí ọ̀sẹ̀ lọ́nu. torí òfin sọ pé at-ta'ibu min adh-dhanbi kaman la dhanba lahu ẹnikẹ́ni tó bá tilẹ̀ túbá nínú ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tí ọ̀sẹ̀ lọ. àmọ́ ìwà tí ìyẹn wá jẹ́ni tó jẹ́ kó ṣẹ̀ tó kú bẹ́ẹ̀ tí ó àforíjìn lórí ẹ̀ṣẹ̀ yẹn wọn la sọ pé yóò máa bẹ lábẹ́ bọ́lọ̀ wọn ti ṣe fẹ́ eléyìí tá máa ń pè lédè lárúbáwá ní tàhtẹ́l mẹ́ṣíà ṣé lè jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀. a ti ti mọ̀ lónìí wọn kan bẹ tá à ń pè ní al wàhídìyà sáàkì lábẹ́ wọn a rí alkhawarij àti almu'tazila a sì rí pé àwọn kan bẹ tá ń pè wọn ní alwàdìyà àwọn ni àwọn murji'ah àwọn tó ń sèké. لا يضر مع الإيمان معصية لا يضر مع الإيمان معصية ẹni tí imáni bá dá ti ń bẹ lọ́kàn rẹ̀ wọ́n bá ti wọ́ máa dáràn sí. a nípa bí gbogbo nǹkan yòókù ni àwọn ni dúró àwọn ni dúró àní àwọn ni ajẹkẹlẹ mi náà tún dúró dọ́gba nù àwọn ni wọn dúró dọ́gba báyìí gbogbo àwọn tí wọn fọ wọn fìdí rẹ mọ forí sọpọ torí ẹ alùsùn náà sọ pé ẹnikẹ́ni tó bá fi lè ṣe ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí ó sì túbá á sọ pé mùsùlùmí ni ṣùgbọ́n fàáṣẹ pòkì tọ́ba túbá ńkọ́ ọlọ́wọ́ gba túbá rẹ̀ ìròyìn ipò kéèyàn yóò kú lórí rẹ̀ nígbà táwọn wàhálìyà alkhawarij nínú wa àwọn sọ pé gbogbo ẹni tó bá ti lè tẹ̀sẹ̀ ńlá kan ó ti di káfíìn tó bá túbà gan lọ́wọ́ nígbà tó túbà kú lọ́mọ bẹ́ẹ̀ lágbèrè kése màtẹ́sílà àwọn ọ̀rẹ́ wọn àwọn sọ pé rárá lọ́dọ̀ tàwọn ẹni tó bá ti sẹ̀ ẹ̀sẹ̀ ńlá kan àwọn onípe mùsùlùmí àwọn onípe kèfèrí fọwọ́ fi manzilatin bainal manzilatayn yóò máa bẹ láàrin ìpele méjèèjì kò ní jẹ́ mùsùlùmí kò sì ní jẹ́ káfíìn ṣùgbọ́n àwọn náà wọn wọ́n jọra pẹ̀lú àwọn kàwárí nípa tí ó ṣẹlẹ̀ sí ilé yìí tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmá lọ́dọ̀ ìkíní kejì wọn ni pé wọ́n máa jẹ́ khalidun mukhalladun fi nnar gbẹ̀nu náà ni wọ́n máa bẹ gbére kété àti rí i pé gbogbo àwọn ilé wọn sì náà wọn kàn tẹ̀ra wọn dànù lásì àwọn ahlu sunnati wal jamaa àwọn ni wọn dúró déédéé wọn lè sunna tọ́lọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá wa tó fi ṣe kóńgẹ́rì táwọn náà sì dúró tì àwọn náà ni ẹni tó yẹ kémi pẹ̀lú rẹ kárí pé à ń tọ ojú ọ̀nà wa torí kẹ́ni tó bá ń tọ ojú ọ̀nà sunna onáà ni mùsùlùmí gidi onáà lẹni tí. ó ń ṣèpalẹ̀ mọ́ àti mọ́sọ̀rí ibú ó ń ṣèpalẹ̀ mọ́ àti wàlìjẹ́nà torí ẹ̀ súnà súnà àtàwọn ọ̀daràn súnà gbogbo èèyàn pátá korongodo wọn ní àfa súnà làwọn náà so àwọn àmà súnà tẹlifí tẹlẹ ju súnà ṣèpánì lọ ó lè gbé ajá àfa súnà eléyìí túmọ̀ sí a gbọ́dọ̀ di súnà nàbì sallallahu nọ́mbà túláàsì ni kìí ṣe nọ́mbà fẹ́ dáadáa ni kìí ṣe bóyá tó bá wẹ̀ torí ẹ̀ a gbọ́dọ̀ rí kó a di súnà mọ́ nígbà tá a rí jẹ àtìgbà tá a rí jẹ nígbà tí gbogbo ẹ̀ tó gbẹdẹmú kẹ́ fún wa àti gbogbo àtìgbà tí gbogbo ẹ̀ tọkọ rẹ lọ́tọ̀fà dúró dandan dandan dandan a rí kó a súnà nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. nínú àdìsọ́kàn wa àti ìgbàgbọ́ wa nínú ẹ̀sìn wa àti ìwà wa nínú gbogbo ètò ìgbésí ayé wa a gbọ́dọ̀ yapa sí sunna anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kásì máa ké tó a bá kú pẹ̀lú ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò gbé ọ sábẹ́ bọ́ bá ti ṣe fẹ́ eléyìí jẹ́ ti ẹni tó kú mùsùlùmí ni. yàtọ̀ sẹ́ni tó kún káfìrì nítorí pé tó kún káfìrì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà kò ní dáadáa kankan tán fẹ́ gbé yẹ̀wò ó ti dáadáa rẹ̀ nǹkan kan tó fún náà láì ọlọ́run sọ pé ọlọ́run lè yọ ní ti káwọn ẹrú òun ṣe sọ sọ náà ló ṣe jẹ́ pé tí káfìrì bá ronú wàláhì di mùsùlùmí lálẹ́ ìkìlọ̀ ọlọ́run ọ̀yọ́nu sí gbogbo tó ń sè é wọn lòun fi máa gíjà bẹ́ẹ̀ sí ọlọ́run ọ̀yọ́nu sí tó ń sè àwọn ànká ònkéwé sóbì tanra rẹ̀ jù ọlọ́run ọ̀yọ́nu sí tó ń sè wọn á jó olúlo ọ̀ntà dìre kí ni a fẹ́ sè wọ́n lè ti mà ní ìyànlẹ́wò ìyá ni wọn ò fẹ́ lò wọ́n á ní kó ọ̀daràn bẹ́ẹ̀ tí ẹ fẹ́ mi ẹ jẹ́ ń dá kí n tó máa lọ wọ́n ní tó bá dá mi náà kọ́ kálíbọ̀ gbé ó tún ṣe àbùkù kan ni so káàkiri wá pé allah rabbul alamin allah kò yọ ọ́nù sí tó ń rè yẹn á lọ wọn pọ́n tì láti wọ́n sọ pé ẹ ẹ ṣe bá wo ju gbogbo apọ̀ dáadáa pa egbò àgbáyé ti wá wà nù nánà tó ẹ kẹ wò wá lò ó dá kàn mọ́. ولا يرضى لعباده الكفر الله رب العالمين kìí yọnu sí pé káwọn ẹrú òun kọ́ ṣe kèfèrí sọ torí de lẹ́yìn ìgbàgbọ́ ni o tàwọn ahlu sunnati wal jamaa eléyìí tí gbogbo olórí rẹ̀ tí a máa tẹ̀lé á pín nínú àwọn nǹkan lẹ́yìn ìgbà tó lọ́n ti sànù wa àwọn èèyàn kún sí méjì àbí jù bẹ́ẹ̀ lọ àwọn kan ìtọ́lọ̀ fi sàánú wa tá a gbàgbọ́ yìí rẹ̀ wọ́n mọ̀ tẹ́lẹ̀ bàbá àsọ wọn lẹ́nu àwọn kan sì wà sọ wọn kó rárá wọn ò lè gba ẹ̀sùn àfọ̀sángbà o àbí òye tí wọn ò ti gbà látàárọ̀ ọjọ́ ìwọ́n máa gbà lọ́sàn àbí ìrọ̀lẹ́ ayé o wọn ò lè gbà o lórí ẹni táwọn bá wọn bàbá wọn lórí ẹ̀ náà ni ṣe irú àwọn alágídí burúkú àwọn náà ni ó tó bá di lọ́la gbẹ̀ngàn kìyàmù torí ẹ̀ ó dáa kéèyàn ọjọ́ kan náà àti ń ṣe dáadáa ṣùgbọ́n àtijọ́ kan nínú àti ń ṣe dáadáa ó rọrùn àfi téèyàn bá láyà tó o bá láyà o lè pa tó ń ṣe gbogbo ń tọ́ ọ bá àwọn èèyàn lórí rẹ̀ o lè pa tó o bá ti láyà nítorí pé wọ́n máa sá fún sọ̀nù wọ́n máa sá fún pamọ́ ìyàn tiẹ̀ tẹ̀lé tó nítorí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní tẹ́sí ó sì máa wọ pamọ́ sọ ah, ó ti ń fọwọ́ sí júwèé lé bàbá rẹ̀ bí ọba jẹ́ pé òsì náà lọ́ba gbangba mi lọ́fọwọ́ rẹ̀ ọ̀tún bízì o sì fẹ́ júwèé ibi tílé bàbá rẹ̀ wà pa kó ọ̀gá ti náwó kù wọ́n <laughs> ní ọmọ àlè ní fọwọ́ ti júwèé ilé bàbá rẹ̀ ìdí bàbá rẹ̀ ṣe kú ọ̀hún ọ̀sọ̀ pé òní ti ọmọ àlè ni wọ̀nyí abẹ́ ìgbọ́rọ̀ tó bàbá rẹ̀ ti sí ọmọ jahannam ṣé dandan ni kí wọn lọ sí ti jahannam kó àwọn náà rọrùn ọlọ́mọdé torí de eléyìí láì á rí ẹlòmíràn máa sọ pé òun fẹ́ sìn irọ́ lásán gidi irọ́ tó bá kan ká lò nílò iṣẹ́ ẹnu rẹ̀ ní ọ̀mà tẹ̀lé ó tún lè máa fẹ́ sí nǹkan kọ́ máa fi ṣe yẹ̀yẹ́ bí àwọn tí bàbá wọn kú ni wọ́n sì ti gbọ́ pé okú ṣíṣe wọn kò sí mẹ́sọ̀rọ̀ ìranù àti ìrẹ́gbẹ̀ ìfowósòfò lẹ́yìn ìgbà tẹ́mi ti sọ tẹ́mi tá a sòfò ẹni a tún fẹ́ sòfò owó àwọn kan á sọ pé à àwọn àti gbogbo fámìlì ti fara mọ́ so àwọn ṣe o àwọn ṣe ọlọ́ọ̀gá jẹ́rìí ti paṣẹ ẹgbọ́rọ̀ <laughs> ọlọ́ọ̀gá jẹ́rìí ti pẹ́ẹ́sì ẹ̀rọ jẹ́rìí ti kọ́ dara nìyí ni so àmọ́ kọ́ jẹ́rìí ti pẹ́ẹ́sì ó sì jẹ́rìí ti tí ọ̀dà torí ẹ̀ ẹ̀yin jẹ́ pé bí ń pa tẹ́ẹ̀kẹ́ mójútó wo yín kẹ́ bá gàrí lé tàbí òye ẹ̀rọ àlọ́ pa màálù lẹ́yìn sọ pé torí bàbá kan kú torí màálù ló kú máa jẹ sá bàbá tó yẹ pé ẹ ra fùkù fún kọ́ jẹ nígbà tí o ti wàrà gan bàbá yẹ ọ̀jẹ̀ ẹ wà lọ pa màálù ẹ wà sọ pé torí ẹ fẹ́ ẹ fẹ́ bàbá yín so yóò bọ́ máa sọ pé ẹ ẹ wọ́n sọ pé èèyàn ń jẹ́ mọ́fó mọ́fó ó sẹ́yìn dáàdì rẹ̀ ó sẹ́yìn fádà rẹ̀ kìlógbó ló rẹ̀ ọ̀pá màálù <laughs> ọ̀pá màálù torí pé màálù ló kú máa jẹ́ lè tó tó wà lọ pa màálù rọ́ ó lè tọ́jú tó wọ́n máa lé ká àfa tó gbogbo irú àwọn nǹkan wọn yẹn má bá wọn tó tó bá jẹ́ mùsùlùmí gidi nítorí wúlò fọ́kù rẹ náà ní kò sí ọmọ tó lè kó bá má bá wọn sí sórí ńgbà tí ọgbọ́n àlàyé ń pẹ̀sán ọlọ́run tọ́wọ́ atakò tó pé nǹkan mi ló ń ṣe nítorí takò ló ń ṣe wọn á sọ pé kò sí tọkàn wọn tí wọn sì ara rẹ rẹ ara rẹ rẹ nítorí pé ẹsẹ ọlọ́ngàn bùkátà wọ wọn ló ń bùkátà rẹ ọ̀dà kankan mọ ara ẹni só ti rùn nígbẹ́ wà wà nítorí pé rẹ àti rẹ ara yín ẹ sí ebi kú náà akramakumullah ẹni bá ń ṣe súnà kó ti lódodo kó gbọ́dọ̀ fi múnáfìkì ṣe ẹni tí ọba ti ṣe kó já dùn má tàn ara rẹ jẹ má sì ṣe pọ̀ ń ṣe súnà ó sì jẹ́ pọ̀ dànù paraku yàn tó bá ti jẹ́ pọ̀ ń ṣe súnà má pọ̀ dànù yàn ni wọ́n mọ̀ lẹ́ni tí ń ṣe súnà torí ẹ̀ abala kan la gbọ́ yìí nínú gbàgbọ́ àwọn ahlẹ̀ súnà.

lọ́gẹ́ bí ṣe ń tọ̀ ìtọ́ tún padà ń padà tàkì lára báwo ni ọ̀sẹ̀ sùn àkúnni pé gbogbo ẹni tó bá fẹ́ tọ̀ ibi tẹ́ dojú ìtọ̀ yín kọ̀ mo náà níbi tí ọba ọba ọba firi lọlẹ̀ lọ́nà tó ṣe pé ìtọ̀ ní padà rárá bá ti délẹ̀ ńlọ náà a sì ní dojú tọ́ wa kọ nǹkan tó le bí ògiri bí ara igi bí ara pákó kan bí ara òkúta kan nítorí pé eléyìí yóò máa dàtọ̀ padà náà ni títọ̀ bá wá padà sọ alára a gbọ́dọ̀ fọbẹ̀ kọ́ má lómi tó má tó sì lágbára láti fọ nǹkan mi mà irú omi tá à ń fi sàlùwà ńlá lò láti fi fọ ìtọ̀ tó bá fọ́n sí wa lára yẹn náà. عليه الصلاه دادم من أورك المتين أليس مواني المتين نعم المتين وبات النقمة نعم فارق السلام torí ẹni tó bá wọ Kúránì mẹ́rin ẹ̀kẹ́ zolkuwatil matinu kìí ṣe zolkuwatil matini matinu ọ̀tọ̀ ni zolkuwa ọ̀tọ̀ ni almatinu.

a ní ìsìn tí kọ́mpìnì bá ní kẹ́ máa mú wa fún fẹ́ ṣe mọ̀lọ́rọ̀bà wọ́n túmọ̀ sí pé kọ́mpìnì yẹn gangan ló ṣiṣẹ́ tí ó fowó yẹn ṣiṣẹ́ ẹ̀yin ló lówó tó mọ́wó wá fún kọ́mpìnì láti ṣiṣẹ́ so láti ṣe máa pín ẹni tó mọ́wó wá nínú mọ̀lọ́rọ̀bà. No òun gan ni arúgbó rọ̀kì orígun tó nípọn jù nínú mọ̀dọ́rọ̀bà tó bá ti wá dé pé wọ́n lórígun tó nípọn jù fún ìlànà ìgbọ́dọ̀ tí wàá sọ pé kó tún mọ́ wá kó àgbà fọ́ọ̀mù kìn ọlọ́mọdé lórí wọ́n lówó ẹni tó fẹ́ ṣiṣẹ́ ń bùkátà wọ̀nyí burúkú ẹkọ agreement ọmọ fọọmù fọọmù agreement ní ìsìgbọlọ bí pàṣẹ sanwó fún tani ebi wò tèmi mo fẹ́ gbé wa tó ń fi so ah Thank you. Why don't you renew your ablution after you get water? And there is no problem if the Quran is still with you, but don't touch it. Don't touch it. If you touch it without ablution, that is when you commit sin. The Prophet ﷺ said, وَأَلَّا يَمَسَّ الْقُرْآنِ إِلَّا طَاهِرٌ and that no one should touch the Quran but those that are in state of purification. So therefore, don't touch it until you renew ablution. The Quran may be in your possession, in your back. Without ablution, some of the scholars are, are even saying that you should not carry the bag that comprises Quran until you renew ablution. So go and renew it, then you carry it. Now, the no, tayammum cannot replace ablution where there is water. Why do you perform them while there is water and there is nothing that is preventing you from using water? Why must you perform tayammum? Now, we have a principle in jurisprudence that is saying إذا وجد الماء فلا حاجة إلى التيمم. There is no need to tayammum where there is the, avail the, the availability of water. There is no need for tayammum. Now. ويستغفرون which ayah is that ويستغفرون is that how the ayah is والملائكة أتبقرن من فوقهن أها أها If the eyes like that, Allah subhanahu wa ta'ala will never ask the malaika to seek for forgiveness for the non-believers. لمن في الأرض أي للمؤمنين للمسلمين دون الكفار والله يقول ولا يرضى لعباده الكفر إذا كان الله لا يرضى بما هم عليه من الكفر كيف يأمر ملائكته بأن يستغفروا للمجرمين كيف So nobody will understand that understanding you are saying only if you don't understand Islam. Allah said, you, is never, you will never be pleased with any non-believer. How then will he ask his angels to be speaking of forgiveness, for, for forgiveness to somebody is not pleased with. Abadan. Now. Alaykum salam. rárá o ọjà wa, o rírọjà o wọ́n ń ṣe fámì àti. Ah, eléyìí wà very clear ọ̀rọ̀ owó kọ́ là ń sọ nípa tìlẹ́yìn níbi tó wá pàgbẹ́ ni ọ ìwọ ní ìsìn ti kéré oko zakati sì wọ ní èrè oko rẹ màdúrà sọ pé ẹ̀ẹ́tù haqqahu yawma hasadihi haqqahu yakunu minhu. nítorí ògbìn yẹn gangan ló ti mú zakat ìwọ wọn sọ kókó yọ zakat owó ni àgbàdo tó gbìn bẹ́ẹ̀ ló ti zakat ẹ̀wà tó gbìn bẹ́ẹ̀ ló ti yọ zakat gbogbo oúnjẹ wóró eléyìí tó ṣe ń wọn pẹ̀lú múdù inú ló ti yọ zakat àmọ́ ìrèké ló iṣu ló ló ló gbogbo eléyìí ó lè yọ pẹ̀lú rẹ̀ owó rẹ̀ tó o bá pa ni ló fi kọ́wó tó o bá ní tó bá tó ní sọ́ọ̀bù lọ́wọ́ ayọ̀bá kàtẹ́ tẹ̀lé ìjọba bẹ́ẹ̀ náà làwọn ẹran tẹ̀sí tí o bá tó yẹ nọ́mbà tí sẹ́rí àsopọ̀ yọ zakatu mi ò ní yọ zakatu torí ẹ̀ nísìnyí báyìí pé o ní àgùntàn ọlọ́run ti sọ pé yọ zakatu àgùntàn kan bẹ́ẹ̀ o sọ pé ò àgùntàn náà lọ tó bá ti àgùntàn pọ̀ nínú àwọn owó rẹ̀ ti yọ zakati ó fi láwọn aláìní lọ lọ́ba tó àmọ́ tó bá ké béèrè tẹ̀ béèrè ní ìsinmi pé ìyẹn ń tajà wóróbó àsìkò àti yọ zakati rẹ̀ ti wá tó àwọn àṣírò owó tó ní owó ní àṣìmá gbogbo nǹkan tó tún ní nínú ilé tó ń pamọ́ sí i. àwọn arìkówó yẹn ti tó téèyàn máa ní téèyàn fi máa yọ zakat àjẹ́ ike àwọn arìkọ́ yọ ìdá kan nínú ogójì ìtọ́lọ̀ fún yẹn ní zakat ìdá kan nínú ogójì yẹn wá jẹ́ seven hundred and fifty thousand naira pé ní ọ̀yọ́ ní zakat so seven hundred and fifty thousand naira igbá lọ́wọ́ alẹ̀ kò sówó bọ́ǹfìtà wà wọ́n ti pè Milo ọ̀nà wà ṣúgà ọwà sunlight ọwà premier soap ọwà joy ọwà bisikíìtì ọwà ṣé bisikíìtì lára <laughs> ṣé bisikíìtì lára yọ pé ẹ̀kọ́ ẹ̀ wá máa gba bisikíìtì kọ owó lọ́yọ̀ seven hundred and fifty k ọ̀rọ̀ ni kò sówó kò sí wàhálà wọn tajà gbogbo tó ọmọ ti ń pa ọmọ kójọ sẹgbẹ kan ọmọ kójọ sẹgbẹ kan ọmọ títí tí èpè seven hundred fifty thousand ọwọ ayọ zaka ọkọ yẹ wa ezeke bisikíìtì ló fa láìní ezeke bọ́ǹfìtà ló fa láìní ẹ pé pík mílìkì ní ọyàtọ̀ sí ẹ wọ́n ti pè tí crown mo rò pé iye kò kò sí dáláì fún olówó tẹ̀ wọ́n á lọ fi rántọ́ báwò eléyìí jẹ́ bó ṣe jẹ́. Aleykum salaam. irú ọjà wo irú ọjà wo. ẹ tó bá ti jẹ́ kó ní káràkátà ni àbówó lásán ló ní gbèsè tó bá mú kówó ọmọ pé téèyàn máa ní téèyàn fi máa yọ zakat èèyàn ní yọ zakat lọ́dún yẹn mo rò pé wa ìhìn níta sọ pé tí wọn bá ní one point two million kìíní kan tó yọ zakat wọn á sírò ọjà tó ní gbogbo ọjà tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ní ìtọ́jẹ́ five million sẹ́nu kọ́yọ̀kọ́yọ̀ zakat one over forty. sòṣùgbọ́n àwa rí i pé nínú five million yẹn gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ jẹ́ four point seven. èló ló kù àjẹkùn nǹkan bá wọn ti sẹ́ni bá wọn ti sẹ́ni tó three hundred thousand ló kù tó wọ́n gan wọ́n bá rẹ̀ ń tí ọ̀yọ́ zakat ọgbà ni eléyìí jẹ bẹ́ẹ̀ bá lọ fún owó lówó tó lọ yọ zakati mẹ̀tẹ́ bọ̀ owó lówó òní yọ zakati owó tí wọ́n fún wọn àyàfi tó wá kàn ti lọ fún wọn pé lásìkò àti yọ zakati bá tó àbúrò tẹ̀sí lè yọ fún wọn náà ẹ̀tọ́ máa fún ọyàn dáká pẹ́jọ dáwó pọ̀ ní ọyọ zakati náà amẹ́nìsìn tí wọ́n bá jágbe tí wọ́n bá jẹ́ darandaran tí ń sin ẹran àwọn eléyìí bá sọ pé àjẹgbèsè tá a gbà wọlé àbá ní gbà wọlé ẹgbà tí ọjà káàtì ti tọ́ á ní ẹ̀dá fún ẹsẹ̀ mi jẹ́jẹ́ o gbèsè làwọn kìíní sẹ́wọ̀n kí lọ́wọ́ àyẹ̀ máa ń parọ́ à pé kìíní tó yóò ti máa wo ohun tó wọ́n sọ kó ń jẹ gbèsè wọ́n á sọ pé lábẹ́ òfin ọlọ́ apá kan náà ọ̀kọ̀ ha wọ́n sọ pé ẹni tí máa ń sin ẹran àtẹni tó jẹ́ pé ó ń dàpọ̀ kò sí tí wọ́n lè sọ fún wa páwọn jẹ gbèsè tó lè mú amọ̀gbàgbà káàtì lọ́dọ̀ nítorí gbogbo nǹkan tó wà lẹ́yìn nìsín lọ́gbọ̀dọ̀ sì lè pe gbogbo eléyìí gbèsè ẹ̀mí àwọn aláìní ti rọ̀ máa pé antóní adúrú màálù yìí kó ló ń jẹ gbèsè ní ojú wọn yọ zakati ẹ̀yìn ẹ̀ wá bẹ̀rù ọlọ́ọ̀ ẹ wá dúró bí tó dákọ̀ gbàdó lọ jáǹtì rẹ́rẹ́ wá ní òní yọ zakati Ah, ọlọ kó o sì dé àwọn tata sí àgbàdo yìí mo rò wọ́n aha so àwọn èèyàn ó ṣe pè fún ọ àwọn aláìní wọ́n ó ṣe pè fún ó sì lè mú ọ torí ẹ̀ lápá kan náà àfọ̀fà sọ pé ẹni tí ó bá pé eré oko lówó rẹ̀ nǹkan ọ̀sìn lówó rẹ̀ wọ́n jẹ́ gbèsè gan kó tiẹ̀ gbàgbé ẹ̀ yọ̀yọ̀ gbàtà tán wọ́n nítorí pé tó bá jẹ́ owó ni nìyẹn bá jẹ gbèsè bí ẹni tó lówó àbẹ ẹni tí ń tajà wóróbo wọn yẹn tó bá jẹ pé wọn owó ṣe gbé pamọ́ àwọn nǹkan yóò ṣe gbé pamọ́ ní ìṣẹ̀lẹ̀ gbówó pamọ́ pẹ̀kẹ́ pamọ́ ní àròkú tó sí orúkọ gbogbo sọ̀rọ̀ pariwo bí irọ́ nípa owó

ó rí i pé ah, adúlọ àgbàdo tẹ ẹgbẹ́ wa ni ẹ eh, kò sí nǹkan kan gbèsè ń bẹ pé gbèsè kìnnì ẹ yọ zakat torí àwọn sọ pé alamuwaalo bọ̀hírà ni wọ́n máa ń pèrò àwọn owó bá owó tó hàn tí ò sì gbé pamọ́ alọ́rù náírà nkóbo kìnnìkan gold and silver wọ́n máa ń pè ní alamuwaalo bọ̀hínà àwọn owó tó ṣe gbé pamọ́ torí ẹ ẹni tó lówó tó ṣe gbé pamọ́ tó bá lòún jẹ gbèsè kò sí wàhálà àmọ́ owó tí ò ṣe gbé pamọ́ ọ̀dà ní ìtumọ̀ fẹ́ bí ẹyin náà léèrè ẹnìkan ó láwọn lè lọ rẹ́gẹ́dẹ́ tako mi lè pẹ̀sẹ̀ sí twenty àsìkò àti yọ zakati wa tó wá lòun ní yọ zakati lọ́dún tó lóun jẹ gbèsè kí lẹ́yìn tẹ́ sọ pé gbèsè báwo àdúrà àwọn lè pẹ̀tẹ́ sí àfi kí láì wù ẹ́ dáhùn. ó tún ní mọ́tò lọ bí fífì tí ọ̀yọ́ zakati àbí òní sáwọn aláìní ọ̀yarí àbí òní yarí tí wọ́n bá yarí irun àwọn ọ̀yà kò sí zakati kàtọ́ yọ̀ ntú láti wọn torí pé ọlọ́run ní kò yọ zakati lé tọ́yẹ pé ilé tọ́yẹ pé bóyá ọ̀nkàn fi ń háyà ni mọ́tò tó fi ń háyà ni ọlọ́run ní kó yọ zakati rẹ̀ àfi lára owó tí máa ń wá islam ọ̀sọ́ pé kásírò èlò nílé lè jẹ́ ọ̀fẹ́ tà ní. tó owó tí sì ń wọlé bí sì ń wọlé lọ ń jẹ tẹ̀wọ̀n kọ́ lọ ní ọ̀sán ìwọ́n kàn máa wọ ẹnìkan kó lówó ní ah, ilé báyìí olóńgbò ẹ̀ ìrọ̀lọ́ tọ́jú kò ṣe tọ́jú sọ́ọ́ fún ó ti nà bí ẹ ti ń gbowó sùn wọ́n ní sẹ́ẹ̀ bá gbowó sùn owó oṣù owó ọgbọ́njọ́ ni mọ́tì sábà àtijọ́ márùn tí máa fi kú téèyàn bá ti gbà tí sábà àtijọ́ márùn tí máa fi kú bẹ́ẹ̀ náà ni owó ilé kan owó kìíní kankan tó ẹnìkan wá gba létí ń dọ̀ọ́lá àmọ́ ẹ bá ń parọ́ kí wọ́n kọ́ àwọn ti náwó ń ta o mo rò pé bí ọba ti ọlọ́run ká gbówó mi sùn sàkọ́ dákùn wàhálà pọ̀ jù. ẹjọ́ sì sanwó lé ọmọ àwọn òbí àdúró tọ́sán kí n lọ àdúró owó ti ná tó. so bẹ́ẹ̀ náà so ọlọ́run ọba nínú àánú rẹ̀ kò sọ pé ilé yín ẹ̀ válù rẹ̀ mọ́tò yín ẹ̀ válù rẹ̀ ẹnjìnì yín tí a fi ṣiṣẹ́ ẹ̀ válù rẹ̀ gbogbo nǹkan tí yóò ṣe fún títà Islam ọ̀sọ̀ kó kẹ́ ẹ̀ válù torí pé ẹ̀yọ̀ zakat ẹ̀rí fi àdúrà owó tó ní kápẹ́yì tó yọ zakatu gbogbo òsì fún títà ni Ànábì sallallahu alaihi wasallam sọ pé kò sí zakatu lórí èèyàn lórí ilé rẹ̀ kò sí zakatu lórí èèyàn lórí nǹkan ọ̀gùn rẹ̀ kò sí zakatu lórí èèyàn lórí àwọn ẹrú rẹ̀ tó bọ́ọ̀lù ẹ̀yìn wá fẹ́ kọ́ yọ zakatu ní tí Ọlọ́run bá òní kọ́ yọ zakatu rẹ̀ torí kówó tí ó yọ kó lè rú gbọ́gbọ́ fa náà. tó wá kó lórí ẹ̀bùn tó kù lọ́rọ̀ rẹ̀ tó ń pẹ̀lú ìyẹn. ẹ̀tọ́ alhamdulilayi èèyàn ṣe bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ náà ní kí wọ́n ti tajà fẹ́nìkan látàálẹ̀ ṣáájú kí n tó dáko gan ẹnìkan ti ra àpò àgbàdo ẹgbẹ̀rún lọ́wọ́ mi láì ìfàgbàdo kan sínú ẹ̀kọ́ ṣẹ̀rí àgbà ilé ìwọlé. wọ́n á ní. àdéhùn wa pẹ̀lú ẹni tó sì sanwó ní àpò àgbàdo lọ́jọ́ kórè ọjọ́ kórè náà lọ́lọ́run ti sọ pé ká yọ zakat tábà tó a ẹgbẹ̀rún àpò àgbàdo pélé yìí ọwọ́ àwọn ọba tí ó kù kò lè tó ń téèyàn fi àgbọ̀dọ̀ fọ́nká ṣáájú ká tó yẹ tọ́ ọlọ́run ọba mẹ́. torí ẹ̀ gbogbo ń tí èrè oko yẹn bí wọ́n yọ ìdákanu mẹ́wàá rẹ̀ ní zakat tó bá pọ́ mi òjò ìní nǹkan yẹn bá mu tó fi tó fi di pé ó wù tó bá jẹ́ pààrọ̀ là lọ pọn mi wọ́n kà ṣe wàhálà ajẹ́ pé dàkan nínú ogún láyọ̀ zakat gbogbo ọlọ́wọ́ zakat rẹ̀ torí pé wọ́n ló gbìn wọ́n ló lówó rẹ̀ nìyí ọkàn fi sanwó fún ẹni tó fi sanwó lásán lẹ́nu ó fi san ó san fẹ́ni tó ti sanwó lásán lẹ̀ kò túmọ̀ sí kò ń lò ní àgbàdo náà láti pilẹ̀ ìwọ tó dáko náà ló ní nǹkan rẹ̀ ó fi san ó fi di owó tó ti san fún ọ ni gbàdúgbò ẹgbẹ́ kó fi di ni ọ yọ zakati zakati mélòó lọ yọ tó bá pọ̀ ọ́ kò ní nǹkan fún nǹkan ó ní nǹkan fún nǹkan ọ̀sẹ̀ náà ni ntí ó tún kú ẹ̀ kò lè kéré bá ẹ mọ̀ pé kèsì lásán lòun náà gbà kíkí kún òun ti tara tá a lẹ̀ kódà kó ṣe pé ẹ̀dínwó lọ́tà nítorí pé nígbà tẹ́nì kan bá gbé one million fún tó lóun fẹ́ fi ra àgbàdo lásìkò ìkórè tí àgbàdo one million náà ní ọ̀rọ̀ àjáde tọ́lọ́n bá kórè sí ó lè jáde ó ní four million lè jáde ní àbí ọ̀kan tó zakat mélòó lọ́wọ́ ayọ̀ mi ọjọ́ bó ti ṣe jẹ́ jáde. Aleykum wọ́n ní táyé bá parí wọ́n ti ṣe ìṣirò fáwọn ẹ̀dá tọ́mọ alìjẹ́nà ti lọ alìjẹ́nà tọ́mọ aná ti lọ ọ̀nà kí láti fẹ́ sílé ayé yìí báyìí mọ́ báwọn àwọn ẹ̀dá mi bẹ́ẹ̀ ni àbí báwo torí gbogbo àwọn ilé wa àmẹ́ni tí wọ́n padà lò <laughs> mọ́tíláṣí wa àmọ́ ọjọ́ mọ̀ ti sọ láti mẹ́ tí ẹ̀dá yìí bá parẹ́ wọ́n sọ pé ẹ wọ́n ti pè pàìtọ̀ ìdóná ń béèrè ẹ̀ táyà ọ̀run rẹ̀ kóró pé ìfẹ́ ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ wọ́n á ń béèrè kékeré. èèyàn ti ń parẹ́ gbogbo ayé ń parẹ́ ọ̀rọ̀ kó gbogbo nǹkan ó ti di yóò ti di pòun náà pòórá gbogbo nǹkan pátó ti dè pẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń kọ́ gbogbo wàhálà tá à ń ṣe gbogbo ó ti dè pẹ̀ gbogbo ẹ ti di tán ọlọ́wọ́n bọ́ gbogbo lẹ̀ kó yọ

báyà kó pẹ̀lú owó wọn mọ́ orí kankan owó wọn mọ́ ó sí rẹ̀ tó báyìí ṣe rí nù jẹ̀mọ́ Yorùbá ló máa ń tanra wọn jẹ nínú àwọn àlọ́ wọn ike ojú kìnìún kan dúdú gbogbo lẹ̀ ń pò yìí ọwọ́ àdàbí ayé ọ̀pá rẹ̀ àbẹ́ ẹ̀gbọ́ táwọn Yorùbá máa dá sọ abẹ́ ayé ò parí ilẹ̀ ní ìtuntun láàlọ́ ẹgbọ́n. wọ́n rò pé bí àlọ́ pé àwọn arókè lágbòdo wọ́n rò pé ní ọ̀rọ̀ àlùkìyàm ọlọ́wọ́n bọ́ gbogbo lẹ̀ yí yọ ka gbogbo yọ ka gbogbo di nǹkan fi Sama mi pààrọ̀ so àwọn èèyàn wà dẹni tí wọ́n dọ̀ màlìjẹ́ àbọ̀ àbínà lọ́rọ̀ wa sí kí ni wọ́n tún fẹ́ wá sí ilé sẹ́mà kò sí ilé sẹ́mà ilé ẹ̀sán ló sẹ́kù ilé ẹ̀sán ló sẹ́kù náà. Aleykum salaam. ẹlẹ́yìn kò kò nítumọ̀ kankan lọ́dọ̀ wa pé àwọn tí wọ́n ń kọ́rù rẹ̀ bẹ́ẹ̀. àwọn ṣí àlàpà lára wọn àwọn ṣí àlàpà wọn kò sí yàtọ̀ láàrin àlì àti àwọn sọ̀hábà ẹ̀kọ́ nípa pé gbogbo ìtaba ti dárúkọ wọn ni màá ma sọ pé radiyallahu anhu tó bá sì jóbìnrin radiyallahu anha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àní sọ pé àmì pé ṣí àlẹ́ ni ti ń sọ̀rọ̀ ní karamallahu wajha. alẹ́rọ alùsùnà mi náà tó sọ azọkọ àwọn bíi ṣíà àwọn lápá ní ara rị bẹ́ẹ̀ náà nìkan dákọ̀ alẹ́ ìgbọ́n ní aleyhi salam òun náà nínú àmì pé ṣíà lápá yẹn ni naam a rí nínú àwọn òwe tí àwọn lati láti ilẹ̀ Yemen tí wọ́n máa ń kọ gẹ́gẹ́ bí eh, alimami Shawkani gẹ́gẹ́ bí eh, alamiru sanaani sọ̀rọ̀ àwọn olùmọ̀ẹ́ gbà míì nínú ìwé wọn lérí tí wọ́n ti kàlí àlẹ́ ìsọ̀lám tó ní kàlí wọ́n ní torí tó fà á ni pé fúngbà pípẹ́ nílẹ̀ Yemen àwọn Shia àwọn náà dọ́mínétì ilẹ̀ Yemen lágbọn àjọba kìí ṣe ní pípìyàn wọ́n lápá púpọ̀ irú ẹ̀ náà tún ti hàn ní especially ní agbọn northern Yemen ní agbanọ́dẹ́yà yẹn ìbẹ̀rẹ̀ tìrí táwọn alḥutiya alxabisa náà ti yọjú nìyí alḥutiya àwọn ṣíàn so àwọn náà gbàlù tí wọ́n pa olórí ìlú ti tẹ́lẹ̀ tí wọ́n sì dọ́mínétì gbogbo agbọn venice kọ́lọ́mbà lé wọn dànù wàyí lálẹ́ ti pìlẹ̀ ilẹ̀ yemen ìlú àwọn ahlùsùn náà wal jama'ah ni àwọn ìran burúkú yẹn wọ́n kó nǹkan ogun lọ́bẹ̀ wọ́n kó ideology burúkú lọ́bẹ̀ látàrí owó wọ́n fẹ́ kí gbogbo èèyàn sá dàbí àwọn wọ́n dòlò òtọ̀kùrú nàkàmà káfárú fọ́tọ̀kùnú nàkàwà náà. aleykum salaam. tẹ́wọ́ bá ìmáàmù ní nǹkan tí ò sọ̀rọ̀ káàkan ẹ darapọ̀ gbàtọ́ bá sálámà àyè gbà yín kíkọ́ ń kálukọ́ parí tiẹ̀ àbí ká ẹ sì tún jàmá mi ṣe kò sí tàbí ṣùgbọ́n pé ẹ̀yin ọ̀bá sọ̀làtì ẹ̀ bá ṣùgbọ́n ẹni ládàá pé ẹ bá jàmá. ìdènà tó fi jẹ́ kí tẹ́ bá dìde ẹ máa bá tọ́lá tún yín lọ ní láì ṣe ìpamọ́ kankan àmọ́ tẹ́ bá tún jàmáà mí ṣe kò bóró wọ́n kẹ́ mọ̀ pé yín yẹn kò lè ní ládàá bíi jàmáà tá lákọ̀ọ́kọ́ ó tún dìpẹ́ǹdì lórí àwọn èèyàn sí tó tó ríwádìí ríwádìí ká tó wàhálà kan à ń bùkátà pé ẹ ẹ̀sìn fáwọn èèyàn kó yé gbogbo wọn àìjẹ́ bẹ́ẹ̀ wàhálà ọmọ pọ̀ wàhálà ọmọ pọ̀ so lábẹ́ òfin ọlọ́run kẹ́rin tí a ti ṣàlàyé ó dá lórí pé mùsùlùmí wọn lọ́dún tiwọn o àwọn tí èsè mùsùlùmí àwọn náà ní tiwọn o ká pé ọfẹ́ travel lọ sílùú yín wọ́n wá fi sí pé lásìkò gbà tí ọdún àwọn kèfèrí ti ń kalẹ̀kùn gbàgbàgbà náà lọ́ọ́ fẹ́ lọ sí. Si nítorí yẹ nípa ọ̀gbọ́dọ̀ lọ lọ́tẹ̀ yìí o jókòó kábi tó wà torí kọ́ mẹ́ba jẹ́ kó a ṣì ọmú pé wọn náà lọ ṣe àbí òye wa so nítorí délé ó jókòó rẹ jẹ́jẹ́ níbi tó wà torí tó ma kó tó bá tún ti délé tó ti sọ ń gáràjì tó gbé báàgì ẹ̀ sọ àwọn ọmọ pé ah, ẹ̀yin náà ká ẹ̀ kú palẹ̀ bọ́ <laughs> ẹ̀ kú palẹ̀ bọ́ ti ní àwọn yìí so gbogbo ẹ̀ kọ́mọ́ bá yẹ kó wọ́n sùn nọ́mbà rẹ̀ mu. bákan náà àwọn míì tún wà nù àwọn mùsùlùmí náà tó ti sọ pé àsìkò ọdún àwọn kèfèrí làwọn fi àwọn ètò àwọn kan sí ọ̀yà dánilẹ́kọ̀ọ́ kan ọ̀yà àwọn fẹ́ lọ àwọn fẹ́ lọ pàgọ́ síbi kan lásìkò ọ̀gbọ̀dọ̀ bá wọn lọ ọ̀gbọ̀dọ̀ bá wọn lọ torí pé lọ́nà kàbọ́n náà mi wọn náà bá wọn kópa ti bá wọn kópa nínú ọdún àwọn kèfèrí nù ẹ mọ̀ pé ní ìsìn tó bá pẹ́ òsì dánilẹ́kọ̀ọ́ sọ́jọ́ Christmas táwọn èèyàn bá ń lọ ọbẹ̀ láàárọ̀ ọjọ́ yìí tẹ́ wá ní mọ́ṣáláṣí nìkan tó wá sí ìdánilẹ́kọ̀ọ́ yìí so tẹ́ bá ń lọ títí ìsàlẹ̀ àpàtì wọn wọ̀ ni àbí tó kiri ẹ̀rì ti ìsàlẹ̀ ní kálukú ọwọ́ so tẹ́ bá wá rí bẹ́ẹ̀ so kálukú wá tìkẹ́tìkẹ́ ti àwọn tọ́mọ tó tọkọ gbogbo kálukú sáwọn tó sáwọn wọ́n á di pé ah, ọkọ̀ ọkọ̀ ọ̀rọ̀ ọ̀run rí ń jọ́ náà so àwọn tí wọ́n ń sèṣin ọmọlẹ́yìn pọ́lọ́ wa oh, kó what a wonderful Christmas kódà àtàwọn mùsùlùmí àti gbogbo àwọn náà làwọn jọ ń ṣe kéde làwọn jọ ń kọ́ wọ́ọ́rì kó àwọn jọ ń ṣe tó bá dìrọ̀ lẹ́tẹ̀ túká àwọn náà túká bí wọ́n ti lọ dá wákà gbogbo yín wá pàdé títí pé ọ̀ oh, ọ̀ oh. kódà àwọn alájà alájà gan wọ́n rò pé yé so gbogbo eléyìí ẹ̀gbọ́n á sọ pé ẹ̀yin o ń ṣe ni ẹ̀ ń ṣe báyẹn nítorí tí wọ́n ṣe bí àwọn èèyàn máa bá àwọn kékeré kópa náà dún wọn á jẹ́ pé torí kọ́mọ́ bàbá àwọn kópa náà dún wọn lẹ́ fi ṣe bẹ́ẹ̀ ọdún ló dé lẹ́ ń ṣe dánilẹ́kọ̀ọ́ nù wọ́n rò pé ọdún ló dé lẹ́ ń ṣe dánilẹ́kọ̀ọ́ nù ó túmọ̀ sí pé wọ́n wẹ ọ̀dà ẹ̀yin náà ti bá àwọn kópa nínú ọdún yẹn wàlà hàwùlà wàlà kú wàtá ìlàlà ẹ wá kóra yẹn lọ pàgọ́ síbi kan ẹni láti jọba ẹ̀ wọ́n á fi tájẹ́ sí i.

àbẹ́rẹ́ rí nǹkan mọ́ tó ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó tó bọ̀ fún alágbọ̀ọ́yé nínú ẹ̀sìn wa wọ́n ràn wá lọ lórí àti máa fi nǹkan gbọ́yé sí wa o kó má ṣe dá wa dára wa kó tó fún alálẹ́kùn àgbọ́yé nínú ẹ̀sìn wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.